Exercise 2C. Ẹ̀wù. Ẹ̀wù kíni? Bàtà. Bàtà kíni? Ọ̀kọ̀. Ọ̀kọ̀ kíni? Bàtà. Bàtà kíni? ọkọ̀ ọkọ̀ kíni ẹ̀wù ẹ̀wù kíni. Exercise two, the entire exercise. ọ̀pá ọ̀pá kíni ọ̀bọ. ọbọkịnị bata bata kịnị ewu ewu kịnị kẹkẹ kẹkẹ kịnị ọbẹ. ọ̀bẹ́kíni ọkọ̀ ọkọ̀ kíni ìbọn ìbọn kíni ìwé ìwé kíni. exercise three a. ìwé ni. ìwé kínní ọ̀pá ni ọ̀pá kínní kẹ̀kẹ́ ni kẹ̀kẹ́ kínní ọ̀pá ni ọ̀pá kínní ìwé ni. Ọ̀pá ni ìwé kínni. exercise three b. ọ̀bẹ ni ọ̀bẹ kínni ìbọn ni ìbọn kínni ọ̀bẹ ni ọ̀bẹ kínni ìbọn ni. Ọ̀bẹ ìbọn kínni. exercise three c. ẹ̀wù ni ẹ̀wù kínni bàtà ni bàtà kínni ọkọ ni ọkọ kínni ẹ̀wù ni. Ọkọ ẹ̀wù kínni ọ̀kọ̀ ni ọ̀kọ̀ kínni.